fídíò yẹn cut kí àdúrà yín kó gbà kí àdúrà yín kó gbà gbogbo àánú tẹ nílò kẹrí gbà ẹnìkan nígbà ogan ló nídìí àdúrà náà nígbà tí gbogbo ìlérí bá kọ̀ tí o ṣe. when every promise refuse to be actualized. nígbà tá ìsàn bá kọ̀ tí o lọ. when a particular sickness refuse to go nígbà tógun kan bá dìde tí ó ṣẹ. when a battle arise and refuse to be conquered. nígbà tí ọ̀tá kan bá bẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ̀ lọ́wọ́. when an enemy want to lord it over you. ìgbà tẹ́nìkan bá fọwọ́ sọ̀yà. when someone is boasting. kò sí tóun lè sọ ẹ̀dá. that they can do with you anything they like. àánú a máa gbani. mercy can deliver. ṣé bàbá yes lord. àánú gbà ọ. amen mercy shall deliver you. Inú àánú ni Dáfídì ti jẹ. It was a mercy David ate. Inú àánú ló ti mu. A mercy he drank. Dáfídì mọ tí ń jẹ àánú. David knows was is called mercy. Omi tiẹ̀ dà. Where is your water? Èmi ti fẹ́ mu tọ́dọ̀ mi. I have nearly finished mine. Àyìnà Màrúzẹ̀dẹ̀. Psalm 51. Psalm 51. Ló máa kà sí. It's what I started to eat. Wàá wá gbàdúrà. Then you will pray. Olúwa fàánú yanjú ẹ̀. Lord settle it by mercy. Ohun tí pa ènìyàn. What man cannot do. Lórí ọ̀rọ̀ mi. Over my case. Mm-hmm. ah olúwa fàánú ṣe. o lọ settle it. ohun tí ìlànà mi ò lè ṣe. what my labour cannot achieve. ohun tí certificate mi ò lè ṣe. what my certificate cannot achieve. ohun tí ọjọ́ orí mi ò lè dá what my age cannot achieve. ohun tí connection ò lè ṣe. what my connections cannot give me. ẹ fàánú ṣe. father do it by your mercy. ọ̀la tomorrow a máa ṣiṣẹ́. we are going to work. pẹ̀lú. Uh, èso kan. Uh, with one fruit each. tá a bá ti mú èso yẹn wá. when you bring the fruit. a ṣiṣẹ́ lórí ẹ̀. we are going to work on it. a bá ti ṣiṣẹ́ lórí ẹ̀. after we work on it. gbogbo èèyàn á jẹ èso yẹn. everybody will eat their fruit. tí àdúrà bá parí. and when we finish praying. àwọn nǹkan ti kú lára ẹ̀. some things have died in your body. o gbọ́dọ̀ jí dìde padà. i believe you will resurrect nígbà tí àánú bá ń bọ̀. when mercy is coming ènìyàn gbọ́ iṣẹ́ kan. you will hear about the particular way. ṣe nǹkan báyìí. do this. tẹ̀yàn bá gbọ́ràn. and once you are obedient. àánú yẹn á dúró. that mercy will stay. ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà. but many times. etí àwọn ènìyàn kì í gbọ́ràn. people are not obedient. especially tí àánú bá súnmọ́. especially when mercy is so close to them. ṣùgbọ́n wọ. but you.

in the name of Jesus say mercy of God change my story mercy of God elevate me mercy of God bless me by mercy I am protected by mercy I am moving forward by mercy my door open by mercy. I make it alive. By mercy. I recover. All my losses. Can I hear Amen. Amen you will read that psalm inside the water. Sáàmù yẹn fifty one yẹn wàá kà sínú omi yẹn. Mú bí a ṣe ń lo mi bọ̀ And you use it the way we have been using our water before. Ẹ̀rín tí ó ṣẹlẹ̀. You will see what we follow. A lot of helpers will manifest. Ọ̀pọ̀lọpọ̀ aládùúgbò wà padà hàn. And glory will shine. Ògùn Adẹ́tọ̀. In the name of Jesus. Kò sí ìdádúró mọ́. No more delay. No more delay. A máa dá ọrẹ àánú lé. We are going to give offering of mercy today. gbogbo tó bá kàn. For all those that are concerned. Ẹ make sure pé kọrin àánú. Make sure you sing a song of mercy. Ẹ gbàdúrà àánú yẹn. And pray for that mercy. Wàá fi ọrẹ àánú lé family. Let's drop into the offering of mercy. I say Lord for your mercy's sake. I come out from where I am bound. Because of your mercy. Mo jẹ ntán I am higher than what they called me. By your mercy o Lord. I become what they say I will never become. By your mercy Lord. I move forward. By your mercy. I use my glory. Now sorry to back, gbàdúrà yìí. When you pray these prayers. Some things will happen. Some enemies start to kill themselves. I want to come up price wà fún some letters will be coming on their own. Or do wọ́n dẹ̀ ń bọ̀. amen as they are coming to you. ó dẹ̀ ní sálọ. amen you shall not lack. ogun òní jà ọ́. amen ìyà òní jà ọ́. amen in the name of amen. àwọn tí ọ̀rọ̀ àánú yẹn kàn. those concerned with the issue of mercy. wọ́n ti mọ account number. they already know the account details. tọ́mọ sọ sí. where they pay to. àwọn ah, á san síbẹ̀. they will pay there. bọ́bá kan ẹ̀ ni o. if you that's if you are concerned. in the church account. into the church account. unity bank. unity bank. not union. unity bank. kò ń jẹ union o. Unity Bank. Bank pé account number yẹn fún. Unity Bank zero zero. zero zero. three two. thirty two. three nine. thirty nine. three seven. thirty seven. zero one. oh one. Unity Bank. zero zero. zero zero three two three nine. Mm -hmm. three seven. yes. zero one. bí o ṣe ń gbégbèsè àbúrò. as you take this next step. àánú bù ẹ. ẹ ẹ ẹ mẹ́sà àánú cover. Amen. Amen. Ohun tó olóṣòro ṣe yẹn. That which you say is impossible. Àánú fọ̀lọ́. Amen. Àwọn kan bẹ dùn kan. Some are dragging some things with you. Àánú gbà lọ́wọ́. Mercy will take it from there. Yóò gbélé wọlé. Àwọn kan ro kúrò ẹ̀. Some are planning your death. Àánú dá ẹ sí. Mercy preserve you. Àánú dá ẹ ogun tó le. From that hard battle. Àánú yọ ẹ. Mercy bring you out. Ó dẹ̀ ní testify. Follow the instruction. Jọ tẹ̀lé little according to the word of God. and you see what will happen. you shall rejoice. amen and testify. amen at the same time. sọ gbogbo tell everyone you see. I will use my glory.